wọ́n tó pọ̀ nípa tágbára gbé ọ̀gá fún orí láti ṣe ní ọ̀nà gbogbo fún orí láti ṣe lórí ayé wa ẹnu wọn Ísírẹ́lì gbọpẹ́ ẹnu wọn Ísírẹ́lì gbà yìí wọ́n la gbà fún àṣẹ ní àárọ̀ yìí àyànlógo fún àwọn ọ̀fẹ́ ńlá ètò fún wa agbẹ́ fún ọwọ́ àánú tàrí gbà agbẹ́ fún ọwọ́ òkú ìwọ́lọ̀ ẹnu wọn Ísírẹ́lì gbọpẹ́ ẹnu wọn Ísírẹ́lì gbà yìí gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo olúwa dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo tó lè mú ìjà tàbí ìdè fún àdúrà olúwa dáríjì bàbá ajáre ọ níwọn agbára ńlá níwọn ìṣẹ́gun ògo rẹ àwọn èèyàn ológun láì lórúkọ jésù kristi olúwa wa àmín àwọn ọ̀nà ìjẹ́ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ jésù yìí fún olùfẹ́ tó fún wa fún àánú látàrí ìgbà lọ́wọ́ ọlọ́run ká dúpẹ́ fún abíwọ̀n ọ̀fẹ́ ńlá yìí ayé ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àánú èyí tó fi kó ayé wa yọ lọ́wọ́ ewu gbogbo let's begin to lift our voice and begin to appreciate the heaven God of heaven and earth ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọba tó jẹ́ agbára fún wa ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó jẹ́ ibi ìsáde ńlá fún ayé wa tó ṣe bàbá ọlọ́run Ísírẹ́lì ó máa ṣe o ọlọ́run gbàlà wa gbéga lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n fi gbogbo ògo wa fún gbogbo èèyàn àtọ́lá ló yẹ ilé rẹ bàbá ẹ̀yà kábẹ̀ fún tọ́wọ́ ọlọ́run pé jésù mi ò ṣe o jésù mi mo yàn ọ́ o ṣeun lórí ayé mi o ṣeun lórí iṣẹ́ mi o ṣeun nínú ayé ọmọ mi gbogbo o ṣeun lórí ọ̀nà mi gbogbo ẹ̀yà ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni máa ní sọ́ẹ́lì o ṣe o olórí ọ̀fẹ́ ńlá ọ̀làgbéga. We are here to exalt you. We are here to magnify you. ọ̀làgbéga ní àárọ̀ yìí. ọ̀là fi gbogbo èèyàn fún gbogbo ògo gbogbo ọlá gbogbo ògo fún ìwọ ọlọ́run. Let's lift our voice and give that praise to him. Ẹ ká gbó ohùn asókè ká yìn ọlọ́run. Pé Jésù ṣe olórí ọ̀fẹ́ ayé mi ò mà ṣe o, aláàánú mi ò mà ṣe o ẹ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́ ńlá yìí ìdarí gbà níwájú rẹ̀ ẹ ká dúpẹ́ fún àánú ńlá yìí èyí tó fi kó ayé wa yọ ẹ bá fún wa agbára ńlá ọwọ́ ògo ọlọ́run lórí ayé wa somebody lift your voice and give that praise of honour to him ẹnìkan gbóhùn rẹ sókè kó o yìn ín fún ògo lórí ayé wa ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí pé jésù ṣe o agbanilágbà tó o ṣe akọ ayé yẹn o ṣe ìwọ tó dúró tì wá ìwọ tó pa á mọ́ lọ́wọ́ gbogbo we thank you God wọ́n la gbé ga wọ́n la fi gbogbo yìí fún wọ́n la fi gbogbo ògo fún wọ́n la fi gbogbo ọlá fún gbogbo èyí yẹlé rẹ bàbá we exalt you we magnify you we honour you we thank you adúpẹ́ orí rẹ adúpẹ́ àánú ìwọ ọlọ́run adúpẹ́ ọwọ́ agbára ìwọ jésù adúpẹ́ fún ẹ̀mí rẹ lórí ayé wa pé jésù ṣe o jésù ṣe o jésù ṣe o jésù àyàn jésù afọpẹ́ jésù àfihàn fún tó ń ṣe nínú ayé wa we thank you God adúpẹ́ fún orí ńlá adúpẹ́ fún ọwọ́ agbára ńlá adúgbò fún orí owó orí ọ̀fẹ́ rẹ lórí ayé wa lórí ọmọ lórí ẹbí we are here to exalt you ìwọ la gbé ní aláàárọ̀ yìí adúgbò fún orí ńlá ìwọ ọlọ́run somebody let's appreciate him ẹnìkan jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí o ẹnìkan gbóhùn rẹ sókè kò yìn ẹlẹ́dàá ọba tí òjòjò tì ọ́ ọba tí òjòjò kì í mọ́lẹ̀ rẹ kó dùn ọba tó gbọ́ ọ lọ́wọ́ ẹkún ẹ̀ka dúpẹ́ lọ́wọ́ Jésù yìí olórí ọ̀fẹ́ ayé mi wọ́n ṣe aláàánú mi mo fọpẹ́ fún olùgbàlà mi mo dá gbogbo ògùn padà fún ọ fóun tó ń ṣe fóun tó ti pinnu bó ṣe inú ayé mi fóun tó ti pinnu tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ilé mi nínú ayé ọmọ mi let's thank him let's lift our voice ẹ̀ka dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ńlá orí kọ̀bìtìkọ̀bìtì thank and bless the lord gbóhùn rẹ sókè kó yìn ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yìí we thank you god wọlá dá gbogbo ọpẹ́ fún gbogbo èèyàn fún ní àárọ̀ yìí lórí ayé wa lórí iṣẹ́ wa lórí ọ̀nà wa gbogbo we thank you we honor you we worship you we bless you we exalt your name agbé ọ̀gá fún tó ṣe agbé ọ̀gá fún we thank you god dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí olówó ṣeun we exalt you we magnify you we honour you we exalt you we magnify you we honour you ayọ̀ ọba tó pọ̀ nípa àtàgbára ayọ̀ ọba tó ní gbogbo agbára lọ́wọ́ àfi gbogbo ògo fún ọ thank you El Shaddai olówó ṣeun olówó ṣeun olówó ṣeun olúwa fìyìn fún olúwa gbé ọ̀gá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí pé jésù ṣe pé jésù ṣe pé jésù ṣe pé jésù ṣe pé jésù ṣe pé jésù ṣe olùgbà ló ṣe o olùgbà ló ṣe o ọlọ́run ló ṣe o ọlọ́run mo fìyìn fún ọ fún oore ọ̀fẹ́ tó fún mi fún àǹfààní láti mú gbígbà níwájú ìwọ ọlọ́run ní àárọ̀ yìí ẹ dá gbogbo òkú padà fún jésù fẹ́ni tó lohun gbogbo fẹ́ni tó lohun gbogbo we thank you fún ìyìn àtọpẹ́ ìyìn tó yẹ bàbá thank him for that love of God towards you dúpẹ́ fún ìfẹ́ ọlọ́run fún ayé rẹ̀ dúpẹ́ fún ìfẹ́ olódùmarè fún iṣẹ́ rẹ̀ thank you Lord Jesus ọlọ́run mo yìn ọ́ ọlọ́run mo ọ̀gá jésù mo dúpẹ́ fún ọ̀fẹ́ ẹ̀yà ká dúpẹ́ fún ọ̀fẹ́ ńlá orí ọ̀fẹ́ tó kó ayé wáyọ̀ yìí we thank you we honour you we worship you we exalt you we honour you we honour you we honour you thank you Jesus thank you Jesus dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀gá adúpẹ́ lọ́wọ́ rẹ bàbá thank you Jesus dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run Father we exalt you Father we exalt you Father we exalt you dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó tó bẹ́ẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ olùgbàlà aráyé ayàn ọ́ akó olùyọ lọ́wọ́ ewu gbogbo agbé ọ̀gá o ìwọ ló ní gbogbo ògo yìí thank you thank you Jesus tani ó túgbé ga o bí kò ṣe bàbá lókè tani ó ti fi gbogbo ọpẹ́ mi fún. ọpẹ́ mi fún. ṣàánú fún un. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. kábíyèsí olóore ọ̀fẹ́ aláàánú ńlá ọlọ́run mi dúpẹ́ ọlọ́run thank him ọba tó gbà lọ́wọ́ ìyà tó gbà lọ́wọ́ ẹkún ọba tó dá ọ sí tó pa ọ mọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ṣàánú fún ayé rẹ ni o ṣé o ṣé o ṣé o ṣé olóore ọ̀fẹ́ kábíyèsí ẹlẹ́rù mi ọlọ́run mi ọlọ́run àgbáyé bàbá mo gbé ọ̀gá olórí ọ̀fẹ́ bàbá mo lórí ọ̀fẹ́. Shiva. fair, but who shall not find it? Let's thank Him. Let's give all the praise to Him. Let's bless the Lord for all His goodness. We thank you, Lord Jesus. Thank you, Father. Lord, we thank you. Hosanna in the

ṣàánú fún ọ. Thank you, Lord Jesus. Thank you, everlasting Father. Thank you, Lord Jesus. Dúpẹ́ Lord Jesus, oṣù. Gbọ́ ọba tó gbà ọ́ ló gbà lọ́wọ́ kú. Kó kìkì orí ẹ̀ nú ayé ẹ lónìí o. Ẹ ká kó kìkì orí Ọlọ́run nínú ayé ọmọ rẹ lónìí. Olúwo ṣe mo yàn fún o tó ṣe fún mi. I'm here to return all the glory. Ọpẹ́ mo wá dá padà fún ọ. Fún ẹ dá ọpẹ́ padà fún ẹ tó ń ṣe. Ẹ ká dá ọpẹ́ padà fún ẹ tó pa wá mọ́ yẹn tó kó wa yọ ewu gbogbo. Let's thank him. Let's appreciate him. Ẹ ká sọ fún pé a mọ rírì oore rẹ̀ nínú ayé wa lónìí. Let's give that thanks of thanksgiving to him. ẹ ká dá ìyìn ọpẹ́ padà fún Olódùmarè pé a mọ rírì oore Ọlọ́run lórí ayé wa we are here to give that praise to him àwa dá gbogbo ògo yẹn padà fún Ọlọ́run àwa dá gbogbo ògo yẹn padà fún Olódùmarè àwa dá gbogbo ògo yẹn padà fún Ọlọ́run àwa dá gbogbo ògo yẹn padà fún Olódùmarè lórí iṣẹ́ rẹ lórí ayé rẹ lórí ayé ọmọ rẹ lórí ọ̀nà rẹ gbogbo Olúwa dá gbogbo ògo padà fún ìwọ Ọlọ́run pé Jésù ṣeun olùgbà ló ṣe gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa wa ká sọ fún ọlọ́run gbogbo tá a bá ti ṣe sí ẹ̀mí mímọ́ ẹlẹ́ṣẹ̀ tó dé o èmi ò tẹ́ yẹ kí n képe ọ́ mi tẹ́ yẹ kí n tọ̀ ọ́ wá ṣùgbọ́n mo mọ ara mi pé mo ṣẹ̀ mo wá pé kó o dáríjì mí olúwa dárí àṣídídé mi jì mí ẹ ká porúkọ Jésù Father forgive me all my sins Father forgive me all my iniquities ẹ pe orúkọ Jésù dáadáa pé kí ẹni máa Ísírẹ́lì pé kó dáríjì ọ́ gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ẹ pe orúkọ Jésù dáadáa Lord forgive me all my sins ẹ pe orúkọ Jésù ẹni máa Ísírẹ́lì Olúwa dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ mi níwájú ìwọ Ọlọ́run all my sins before you ẹ pe orúkọ Jésù dáadáa Father forgive me my sins o oh God ẹ porúkọ Jésù yẹn Olúwa dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo all my iniquities all my trespasses all my transgressions gbogbo ẹ̀ṣẹ̀ mi níwájú ìwọ Ọlọ́run orúkọ Jésù dára Ọlọ́run dáríjì mi orúkọ Jésù ràṣọ torí amakasa talaba ẹ porúkọ Jésù Olúwa dáríjì mi ẹ porúkọ Jésù dára Ọlọ́run dáríjì mi ìwọ ẹ̀jẹ̀ Jésù ó yá wẹ ayé mi ìwọ ẹ̀jẹ̀ Jésù ó yá wẹ ayé ọmọ mi ìwọ ẹ̀jọ̀dá àgùntàn ó yá wẹ orí mi orúkọ Jésù dára kí ẹ̀jẹ̀ Jésù kó wẹ̀ ọ́ kí ẹ̀jẹ̀ Jésù kó wẹ̀ ọ́ somebody prayed ẹnìkan gbà ládùá ìwọ ẹ̀jọ̀dá àgùntàn wẹ ayé mi ìwọ ẹ̀jọ̀dá àgùntàn wẹ ayé mi ẹgbà aládùá gbórúkọ jésù olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí ìwẹ̀ ẹ̀jọ̀ dáàbòtà wẹ̀ ọkàn mi wẹ̀ ayé mi nísinsìnyí cleanse me from my sins wash me from my iniquity cleanse me from my trespasses wash me from my transgression ẹ pọ orúkọ jésù ìwẹ̀ ẹ̀jọ̀ dáàbòtà wẹ̀ ayé mi ẹ pọ orúkọ jésù dáadáa olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí wẹ ẹ̀jẹ̀ ńlá tó ta lórí gàgbélébù bóyá wẹ ayé mi lọ́wọ́lọ́wọ́ orúkọ Jésù ìwẹ ẹ̀jẹ̀ Jésù wẹ ayé mi ẹ gbà ládùá pé kí ẹ̀jẹ̀ Jésù kó wẹ̀ ọ́ kó wẹ̀ ọ́ lọ́wọ́ ikú kó wẹ̀ ọ́ lọ́wọ́ àrùn ẹ po orúkọ Jésù Olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí fi ẹ̀jẹ̀ rẹ tú mi ṣe lónìí let your blood cleanse me ẹ̀jẹ̀ Jésù tú mi ṣe somebody pray kíkéjì kí ẹ̀jẹ̀ rẹ̀ pé kó tú ọkàn wa ṣe. Let your blood purify our heart. Let your blood sanctify our heart. Ẹ̀jẹ̀ Jésù wẹ ọkàn mi, wẹ ayé mi, ẹnìkan gbàlagbà kí ẹ̀jọ̀ dáàgùtà kó wẹ ayé rẹ lọ́wọ́wọ́. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí. Ìwé ẹ̀jẹ̀ tata lórí àgbélébù wẹ ayé mi. Cleanse me from all my sin. Wash me from all my iniquity. Wash me from all my trespasses wash me from all my transgression ẹjẹ́ àgbàlagbà pé kí ẹni máa ń sọ̀lì pé kó fi ẹ̀jẹ̀ rẹ̀ kó fi wẹ ayé rẹ̀ pé kó fi ẹ̀jẹ̀ rẹ̀ kó wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ kó fi ẹ̀jẹ̀ rẹ̀ kó fi wẹ ayé ọmọ rẹ̀ kó fi ẹ̀jẹ̀ rẹ̀ kó fi wẹ ilé rẹ̀ ẹjẹ́ àgbàlagbà olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí ìwé ẹ̀jọ̀ dáàgùtàn wẹ ayé mi ìwé ẹ̀jọ̀ dáàgùtàn wẹ ẹ̀ṣẹ̀ mi gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wá ipò orúkọ jésù gbogbo èèyàn olúwa tú ọkàn mi ń ṣe olúwa tú mi ṣe sọ mí di ènìyàn ọ̀tọ̀ ẹ pé orúkọ jésù olúwa tú mi ṣe olúwa sọ mí ọ̀tọ̀ ó yẹ ẹja gbàládùá orúkọ jésù ọlọ́run tó pọ̀ ní pàtàgbàrà ẹni máa Ísírẹ́lì ó yá tú ayé mi ṣe olúwa sọ mí ọ̀tọ̀ ẹ orúkọ jésù dáadáa bí kí ọlọ́run kó tú ọ ṣe kó sọ ọ́ di ènìyàn ọ̀tọ̀ ẹ pe orúkọ Jésù olúwa tú mi ṣe olúwa sọ mí di ẹni ọ̀dọ̀ ó yẹ sọ́dàdúrà orúkọ Jésù ẹni mọ Ísírẹ́lì ó yà tú mi ṣe olúwa sọ mí di ẹni ọ̀dọ̀ lórúkọ Jésù ó yá ó yá wọnú ọkàn mi wá ẹ gbà ládùúgbà olúwa tú mi ṣe olúwa sọ mí di ẹni ọ̀dọ̀ ẹ pe orúkọ Jésù dáadáa gbé kẹ́ ẹni mọ Ísírẹ́lì kó tú ọ ṣe gbé kẹ́ ẹni tú ọ olúwa tún mi ṣe olúwa sọ mí di ènìyàn ọ̀tọ̀ ní orúkọ jésù as on this moment olúwa tún mi ṣe olúwa sọ mí di ènìyàn ọ̀tọ̀ gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa ẹ porúkọ jésù olúwa láti sísìn lọ ìjọba rẹ jó wọnú ọkàn mi wá ó yẹ sọdàdúà orúkọ jésù orúkọ jésù olúwa láti sísìn lọ ìjọba rẹ kó wọnú ọkàn mi wá ẹ porúkọ Jésù olúwa láti sísin lọ ìjọba rẹ kó wọnú ọkàn mi wá orúkọ Jésù dáadáa olúwa láti sísin lọ ìjọba rẹ kó wọnú ọkàn mi wá ẹ porúkọ Jésù that the kingdom of Jehovah God to enter into your heart ẹ porúkọ Jésù ìjọba rẹ kó wọnú ọkàn wa wá o láti sísin lọ. let your kingdom fill my heart ìjọba rẹ bàbá kó wọnú ọkàn mi wá ẹ kó orúkọ jésù gbogbo èèyàn kí ìjọba rẹ kó wọnú ọkàn wa wá ẹ kó orúkọ jésù kí ìjọba rẹ kó wọnú ayé wa wá olúwa láti sí lọ jẹ́ kí ìjọba rẹ kó wọnú ọkàn mi wá ọlọ́run lanu gbàdúrà kí ìjọba olódùmarè kó wọnú ọkàn rẹ ni o lórúkọ jésù ìjọba rẹ kó wọnú ayé rẹ ìjọba rẹ kó wọnú iṣẹ́ rẹ ìjọba rẹ kó wọnú ọ̀nà rẹ ẹ porúkọ Jésù let your kingdom in the name of Jesus fill my heart let your kingdom fill my life ìjọba rẹ máa sákòrí àmà ṣàníyà ìjọba Ọlọ́run wọnú ọkàn mi wá ìjọba Ọlọ́run wọnú ayé mi wá ẹ porúkọ Jésù nínú ayé mi ìjọba rẹ kó wọnú ọkàn mi wá o ẹ porúkọ Jésù sọ fún Ọlọ́run pé kí ìjọba rẹ kó wọnú ọkàn rẹ pé kí ìjọba rẹ kó wọnú ayé rẹ lórúkọ jésù olúwa gbọ́ àdúrà lórúkọ jésù Kristi olúwa bàbá wa jọba jésù wa jọba ìjọba rẹ lèmi fẹ́ o bàbá wa jọba ó bàbá wa jọba jésù wa jọba ó yá go back. yo la revidaba. sínú ayé mi olúwa jọba nú ayé mi sí ẹ forúkọ jésù ìwọ ìjọba ọlọ́run máa bọ̀ nú ayé mi let the kingdom of lord fill your heart olúwa jẹ́ kí ìjọba rẹ wọlé wá sínú ayé mi ẹ forúkọ jésù olúwa jẹ́ kí ìjọba rẹ wọlé sínú ọkàn mi ẹ forúkọ jésù bàbá ó yá wá jọba olúwa jọba nú ayé mi olúwa jọba nú ayé mi olúwa jọba nú ayé mi olúwa jọba lórí iṣẹ́ mi olúwa jọba nú ọ̀nà mi ìjọba rẹ ni mò ń fẹ́ ọlọ́run alààyè wá jọba lórí ayé mi wá jọba lórí iṣẹ́ mi wá jọba lórí ọ̀nà mi wá jọba ẹ po orúkọ jésù olúwa jọba ìjọba rẹ ni mò ń fẹ́ ìwọ ìjọba àlàáfíà ìwọ ìjọba àṣeyọrí ìwọ ìjọba ìbùkún ìwọ ìjọba ìgbéga ó yá máa bọ̀ nú ayé mi lọ́wọ́lọ́wọ́ ọmọlọ́run lánàá kó gbàdúrà porúkọ jésù ìjọba tiẹ̀ kò ń fẹ́ ìjọba àlàáfíà yìí wọ inú ayé mi wá that kingdom of peace that kingdom of joy enter into my life gbogbo yẹn gbàràdùà kí ìjọba ọlọ́run kó wọnú ayé rẹ ni o lórúkọ jésù ìjọba ọlọ́run kó wọnú iṣẹ́ rẹ ni ìjọba rẹ kó wọnú àgọ́ ara rẹ lọ ẹ porúkọ jésù ìjọba tiẹ̀ mò ń fẹ́ o that kingdom of success fulfilment breakthrough olùwàjẹ́ kí ìjọba rẹ dé nínú ayé mi somebody pray gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa orúkọ jésù gbogbo tó ṣèjọba everything that contrary to your kingdom in my life gbogbo tó ṣèjọba nínú ayé mi nínú àgọ́ ara nínú omi nínú ẹ̀jẹ̀ mi èyí tó ń ṣe tọ́lọ́run ó yá sọ agbára nù lónìí ìwọ ìjọba àṣedànù sọ agbára nù ìwọ ìjọba òfò àmúbọ̀ ẹkún ó yá sọ agbára nù ó yá ó yá ó yá ó yá pé orúkọ jésù dáadáa. kí ìjọba yẹn kó bẹ̀ ṣọ́ agbára gbogbo ìjọba tí ò ń ṣe tọ́lọ́run lórí ayé mi ẹ pòórá àmọ́lọ́run lánàá ó gbogbo ìjọba àṣetì gbogbo ìjọba àmúbọ̀ nínú ayé mi lọ́wọ́lọ́wọ́ ó pòórá ẹ Jésù nínú ayé mi lọ́wọ́lọ́wọ́ ó pòórá ìwọ ìjọba àmúbọ̀ nínú ayé mi lọ́wọ́lọ́wọ́ Jésù kó pòórá gbogbo ìjọba ẹkún nínú ayé mi lọ́wọ́lọ́wọ́ ó yá pòórá wọ ìjọba àṣetì nínú ayé mi lọ́wọ́lọ́wọ́ ẹgbẹ́ aládùá kó pòórá lórúkọ Jésù pòórá lónìí pòórá lónìí pòórá lónìí pòórá lónìí pòórá lónìí pòórá lónìí pòórá lónìí porúkọ Jésù kó pòórá lónìí porúkọ Jésù dada, kó pòórá lónìí nínú ayé rẹ ni nínú ayé ọmọ rẹ ni lórí iṣẹ́ rẹ ni. lórúkọ jésù kó pòórá ẹ gbà ládùá kó pòórá ẹ kó pòórá lórúkọ jésù kó pòórá ó rẹ lẹ̀ ọ́ lórúkọ gbogbo ìjọba ìtìjú wọ ìjọba gbèsè ní orúkọ jésù nínú ayé mi nínú ayé ọmọ mi mo ní ẹ ẹ sọ agbára nù. ẹ pòórá ẹ sọ agbára náà ó yẹ gbàládùá ní orúkọ Jésù gbogbo ìjọba tí ń darí ayé ẹni ríboríbo lórúkọ Jésù gbogbo ìjọba tí ò tẹ́ ayé ẹni rìn gbogbo ìjọba tí ń gbére sá lórúkọ Jésù tí ń bare jẹ́ ó yẹ ó lónìí lórí ayé mi ẹ sọ agbára náà lórí iṣẹ́ mi ẹ sọ agbára náà nínú ilé mi ẹ sọ agbára náà lórúkọ Jésù gbàládùá. kí ìjọba yẹn kó so agbára nù kó so agbára nù lórúkọ Jésù ìwọ ìjọba kó so agbára nù lórúkọ Jésù so agbára nù ó yá so agbára nù lórúkọ Jésù so agbára nù lórúkọ Jésù so agbára nù lórúkọ Jésù so agbára nù lórúkọ Jésù so agbára ọ̀rọ̀ ńlá ló gbà ládùúgbà gbogbo ìjọba gbèsè gbogbo ìjọba ìbànújẹ́ nínú ayé mi lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù gbogbo ìjọba jíire lórúkọ Jésù lórí iṣẹ́ mi lọ́wọ́wà gbogbo ìjọba tí ò jẹ́ kí ògo Ọlọ́run bú jáde èyí tí ò jẹ́ kí ògo Ọlọ́run tàn gbogbo ìjọba ìwọ ìdíwọ́ ìwọ ìjọba àṣetì gbogbo tó bá ti ń bá ayé ẹni rìnrìn àjò tí ò ń ṣe ti Ọlọ́run gbogbo tó bá ṣe ẹni rìnrìn àjò ó yẹ pòórá o lórúkọ Jésù pòórá pòórá olúwàgbàgbà lọ́wọ́ ẹ lórúkọ Jésù lórí ayé mi olúwàgbàgbà lọ́wọ́ ẹ lórí ayé mi lórúkọ jésù pé kí ọlọ́run kó gba agbára lọ́wọ́ ìjọba yẹn lórí ayé rẹ lónìí lórúkọ jésù olúwa gba agbára yẹn lórí ayé olúwa gba agbára yẹn lọ́wọ́ agbára yẹn lónìí lórí ayé rẹ lórúkọ jésù lórí ayé ọmọ rẹ lórúkọ jésù gbọ́ àdúrà lórúkọ jésù olúwa tún ìjọba yẹn ká lórí ayé rẹ wọ ìjọba àṣetì gbogbo tí ń darí ayé ẹni tí ò jẹ́ ká ayé ẹni ní ìfọ̀kàbalẹ̀ gbogbo tí ò fẹ́ kí májẹ̀mú ọlọ́run ṣẹ olúwa tún ìjọba yẹn ká olúwa tú wọn ká ó ní àyà yóò pa wọn wọ́n fi bẹ̀rù boro jáde nu kọ̀lọ̀fín wọn olúwa tú ìjọba ìka wọ ìjọba àmúbọ̀ o gbọ́dọ̀ gbé inú ayé mi mọ́ wọ ìjọba àrọ́mọbí o gbọ́dọ̀ gbé inú ayé mi mọ́ ní orúkọ jésù ó yà kò gbọ́dọ̀ gbérí mọ́ o kóluwa lọ́rùn alàyè kó tú ìjọba ìka lórúkọ jésù túká túká túká ẹgbà aládùá lórúkọ jésù gbogbo ìjọba jírebe lórúkọ jésù lórí ayé mi lórúkọ Jésù lórí iṣẹ́ mi lórúkọ Jésù ní ọ̀nà mi gbogbo ẹ po orúkọ Jésù kí ẹni máa ń sọ yìí kó tú ká kí ẹni máa ń sọ yìí kó tú ìjọba yẹn ká gbogbo ìjọba àmúbọ̀ Olúwa tú ká ẹ gbà ládùá Olúwa tú ká orúkọ Jésù dáadáa ẹni máa ń sọ yìí tú ká lónìí ní orúkọ Jésù jẹ́ kí ìjọba yẹn sọ agbára nù ládùá ìwọ ìjọba yìí sọ agbára nù ìwọ ìjọba yìí sọ agbára nù ìwọ ìjọba yìí lórí ayé mi sọ agbára nù lórí ayé ọmọ mi sọ agbára nù lórúkọ Jésù sọ agbára nù lórúkọ Jésù sọ agbára nù kó lọ kó bá gbá ẹjẹ gbogbo ìjọba tí ń darí ayé ẹni ṣòfò gbogbo ìjọba tí mú ayé ẹni má bọ̀ lórúkọ Jésù gbogbo ìjọba tí máa jíire gbé máa yé ẹni lọ́wọ́ ní orúkọ Jésù ẹ sọ agbára nù ẹ sọ agbára nù ẹ sọ agbára nù gbàdúrà sẹ kí ìjọba yẹn kó sọ agbára nù lórúkọ Jésù àdàbàkú ṣàtàyàwá màkórí àmàkú ṣèkìlẹ̀bọ̀ làpẹ́rẹ́dọ̀ sí òwúrọ̀ jìyàmọ́ gbọ́ àdúrà lórúkọ Jésù kìtì Olúwa wa dìde tógúntógún dìde tìjà tìjà dìde nínú agbára rẹ dìde Ọlọ́run mi òjò wa ṣèrànwọ́ fọ́ọ̀kan mi ayé rẹ nílò rẹ ayé mi nílò ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ọlọ́run ti gbani lọ́wọ́ ẹkún dìde tó gùn tó gbò dìde tíga tíga dìde nínú ẹgbẹ́ rẹ dé ọlọ́run mi kó wá ṣèrànwọ́. three olúwa dìde ràn mí lọ́wọ́ ẹ mú mi borí lónìí olúwa dìde ràn mí lọ́wọ́ ẹ fún mi ní ìṣẹ́gun gbogbo yẹn sọ́dàdúà orúkọ jésù orúkọ jésù ẹni máa ìsírẹ́lì olúwa dìde ràn mí lọ́wọ́ ẹ mú mi borí lónìí rasi kòńtó yaba ẹ pọ orúkọ jésù dáadáa olúwa dìde ràn mí lọ́wọ́ ẹ mú mi borí láàárọ̀ yìí ẹ pọ orúkọ jésù pé ẹni máa ìsírẹ́lì kó ràn án lọ́wọ́ kó mú ọ borí lónìí lórúkọ jésù olúwa dìde ràn mí lọ́wọ́ ẹ mú mi borí lónìí olúwa ràn mí lọ́wọ́ ẹ ṣẹ́gun fún mi ẹ gbà borí lónìí ẹ pọ orúkọ jésù ẹ sọ dàdúrà orúkọ Jésù dára olúwa dènà mi lọ́wọ́ ẹ ṣẹ́gun fún mi lónìí olúwa dènà mi lọ́wọ́ ẹ mú mi borí lónìí olúwa dènà mi ẹ gbè mí níjà olúwa dènà mi lórúkọ Jésù ẹ tú mi ẹ orúkọ Jésù olúwa lórúkọ Jésù kò mí nínú yìí lórúkọ Jésù nínú oṣù yìí nínú ọdún yìí lórúkọ jésù olúwa di ẹ fún mi rí èmi lórúkọ èrè tó tọ́ sí mi lórúkọ tó tọ́ sí àwọn ọmọ mi ànígbà ládùúgbà pé kó lu ọlọ́run alàyè kó de kó ràn ọ́ lọ́wọ́ ó gbé ọ níjà ó ṣílẹ̀kùn olóore kàn ọ́ ó yá ó yá ó yá olúwa di ràn mí lọ́wọ́ lórúkọ jésù nínú ọdún yìí ni o ní orúkọ jésù kí gbogbo èkó lọ gbogbo tí ayé gbẹ̀sẹ̀ lé gbogbo èkó lọ èyí jí gbé mọ́ mi lọ́wọ́ kó padà wá ẹgbà ládùá olúwadìrànmílọ́wọ́ lórúkọ jésù abọ́láńlá ni kò gbàdúà pé kẹrin mọ ìsírẹ́lì kó dìde kó ràn ọ́ lọ́wọ́ porúkọ jésù dáadáa olúwa ràn mí lọ́wọ́ ràn mi lọ́wọ́ olúwa gbẹ̀tọ́ mi fún mi ẹgbà ládùá lórúkọ Jésù kó fún ọ ní àṣeyọrí lórúkọ gbogbo ẹ pé orúkọ Jésù Olúwa dìde ràn mí lọ́wọ́ lórúkọ Jésù dá ìkólọ padà fún mi àmọ́ra ńlá ni o gbà ládùúà mo ní kó o gbà ládùúà pé tó Ọlọ́run alààyè kó dìde ràn kó ràn ọ́ lọ́wọ́ lórúkọ Jésù kó fún ọ lóhun tuntun Olúwa dìde ràn mí lọ́wọ́ fún mi lóhun tuntun lọ́dún yìí lórúkọ Jésù gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹnìkan gbà ládùúà mẹ́kọ̀ọ́ gbà dáadáa fẹ́ kó gbàdúrà olúwa tan ìmọ́lẹ̀ sínú ayé mi gbogbo ayé tí ayé ní kó máa rìn ní òkùnkùn bẹ́ẹ̀ kó gbà á tọkàntọkàn olúwa tan ìmọ́lẹ̀ rẹ sínú ayé mi tí ayé bá ní pé kó máa rìn ní òkùnkùn lónìí ẹni tó rìn ní òkùnkùn kò lè kò lè ríbi tó ń lọ láyé á lójú kan ni bẹ́ẹ̀ ni mo fẹ́ kó wá porúkọ Jésù wọ́n dúró kọ́ olúwa tan ìmọ́lẹ̀ sínú ayé mi olúwa tẹ ìmọ́lẹ̀ ọ̀run sínú ayé ayé wà dúdú remember ní Genesis chapter one ayé náà wà dúdú kò sí ẹni tó ń ṣẹlẹ̀ ó kò wà gbóndúkú ni àgbà tí ìmọ́lẹ̀ yẹn dé ni o tí ìmọ́lẹ̀ bá dé ọ̀nà àlà tí ìmọ́lẹ̀ bá dé wà débi tó yẹ kó dé bẹ́kẹ́ nìkan gbàdúrà olúwa ọlọ́run alààyè ìmọ́lẹ̀ látòkè ọ̀run wá ó yà tàn sínú ayé mi lórúkọ jésù ọmọlọ́run lánàá gbàdúrà ó yẹ ó yẹ ń bolẹ̀ wá orúkọ jésù olúwa tan ìmọ́lẹ̀ sínú ayé mi ìmọ́lẹ̀ ńlá lórúkọ ìmọ́lẹ̀ tí ayé ò lè pa olúwa tan sínú ayé mi ìmọ́lẹ̀ tí ó mú mi já gbangba ní orúkọ jésù ìmọ́lẹ̀ tí ó jẹ́ kí n débi ayọ̀ mi àní ẹ pé orúkọ jésù mi tẹwà láwọ let there be light let àní kò gbà á ogun aṣẹ́nu ayé ẹ lónìí o orúkọ jésù dáadáa olúwa tan sínú ayé mi ìmọ́lẹ̀ rẹ bàbá ìmọ́lẹ̀ lórí ọmọ mi olúwa tan rẹ kí gbogbo iṣẹ́ òkùnkùn kó fi ayé mi lẹ̀ ní orúkọ Jésù kí gbogbo iṣẹ́ òkùnkùn kó fi ọ̀nà lẹ̀ lórúkọ Jésù kí gbogbo iṣẹ́ òkùnkùn lórúkọ kó bẹ̀rẹ̀ sí di asán ẹ tàn ìmọ́lẹ̀ sínú ọkàn mi ẹ tàn sínú ayé mi àní sọ́dàdúà olú ọlọ́run alààyè jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ tàn lórúkọ Jésù jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ tàn lọ́wọ́lọ́wọ́ sínú ayé mi lọ́wọ́ ìmọ́lẹ̀ lórúkọ Jésù ìmọ́lẹ̀ ọlọ́run àní gbàládùà olúwa tàn ìmọ́lẹ̀ gbogbo agbára tó gbogbo ayé tó ló wà ní òkùnkùn gbogbo ayé tí ayé gbé sínú òkùnkùn ní orúkọ Jésù ọ̀run tan ìmọ́lẹ̀ jáde ẹ sọ fún Ọlọ́run Olúwa tan ìmọ́lẹ̀ Olúwa tan ìmọ́lẹ̀ Olúwa tan ìmọ́lẹ̀ Olúwa tan ìmọ́lẹ̀ Olúwa tan ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ rẹ bàbá Olúwa tàn ìmọ́lẹ̀ rẹ bàbá Olúwa tàn ìmọ́lẹ̀ rẹ bàbá Olúwa tàn orúkọ Jésù sí gbogbo ọ̀nà ayé àwọn èèyàn yìí ẹ orúkọ Jésù olúwa tàn olúwa tàn olúwa tàn olúwa tàn olúwa tàn olúwa tàn orúkọ jésù dáadáa olúwa tàn jẹ́ kí ìmọ́lẹ̀ tàn jẹ́ kí ìmọ́lẹ̀ tàn jẹ́ kí ìmọ́lẹ̀ tàn jẹ́ kí ìmọ́lẹ̀ tàn jẹ́ kí ìmọ́lẹ̀ tàn jẹ́ kí ìmọ́lẹ̀ tàn gborúkọ jésù jẹ́ kí ìmọ́lẹ̀ tàn gborúkọ jésù jẹ́ kí ìmọ́lẹ̀ tàn sínú ayé àwọn èèyàn yìí jẹ́ kí ìmọ́lẹ̀ tàn sórí iṣẹ́ àwọn èèyàn yìí jẹ́ kí ìmọ́lẹ̀ tàn lórúkọ Jésù sínú ayé àwọn èèyàn yìí sínú ayé ọmọ wọn sẹ́ jẹ́ kí ìmọ́lẹ̀ tàn lórí ìdáwọ́lé gbogbo gbogbo agbára tó ní kí ayé ẹni máa gbé ní òkùnkùn lórúkọ Jésù tó ní kí iṣẹ́ yẹn wà ní òkùnkùn kó kó má ṣe jọ o kó kó má ṣe mú ìhun rere wá lórúkọ Jésù ìmọ́lẹ̀ ọ̀run tàn ìmọ́lẹ̀ gbogbo àdúà lórúkọ Jésù Kristi Olúwa gbogbo Sátánì farapamọ́ sí ìtúfin jẹmíyà ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ lè jáde gbogbo tí ọ̀tá ayé mi farapamọ́ sí ètí ń jẹ mí níyà ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ lè jáde gbogbo tí sátani farapamọ́ sí ètí ń jẹ ayé ọmọ mi níyà ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ lè jáde ó yẹ sọ́dàdúà orúkọ Jésù orúkọ Jésù ọlọ́run tó pọ̀ ní pàtàgbára ibi tí sátani farapamọ́ sí ètò ń jẹ mí níyà lórúkọ Jésù lórí ọmọ lórí iṣẹ́ mi lórí ìdáwọ́lé mi lórúkọ Jésù ó yá lè jáde ọ̀run lè jáde o ẹgbà ládùúgbà lórúkọ ibi sátani sàfarapamọ́sí èyí tí ń da ọ̀nà àmì rú olúwa lè jáde olúwa lè jáde nínú ayé mi olúwa lè jáde olúwa bá owó jáde olúwa bá owó lórí ìdáwọ́lé mi ìwọ ogun àṣetì yẹn parẹ́ ìwọ ogun ogun aṣọ nídìí aláìní máa ń ṣe ogun aṣọ ayé ẹni dèrò èyí ẹ jáde ẹ jáde óyá óyá óyá ẹ jáde ó màkàlíà ẹ jáde nínú ayé mi lọ́wọ́ jáde ayi lè mi ṣe ìdá ẹ po orúkọ kó jáde jáde jáde jáde gbogbo tó di ayé ẹ mú yẹn kó jáde gbogbo tó di iṣẹ́ rẹ mú kó jáde gbogbo tó di ọ̀nà rẹ mú kó jáde lórúkọ Jésù kó jáde lórúkọ Jésù kó jáde lórúkọ Jésù kó jáde lórúkọ Jésù kó jáde lórúkọ Jésù kó jáde lórúkọ Jésù kó jáde lórúkọ Jésù kó jáde lórúkọ Jésù kó jáde ó yá kó jáde gbogbo tó di ayé rẹ mú lórúkọ jésù kó jáde lórúkọ jésù kó jáde olúwa lé jáde olúwa lé jáde olúwa lé jáde olúwa lé jáde nínú ayé mi lọ́wọ́ gbogbo àlejò kálejò ẹ jáde ẹ jáde nínú ayé ọmọ mi ẹ jáde lórúkọ jésù lórí iṣẹ́ rẹ gbogbo àlejò tí ò fẹ́ kí àṣeyọrí yẹn dé o tí ò fẹ́ kí ògo yẹn bú jáde tí ò fẹ́ kí ẹwà yẹn farahàn lórúkọ jésù gbogbo àlejò tí ń baṣẹ́ jẹ́ tí ń dènà iṣẹ́ lórúkọ Jésù ìwọ àlejò afa ayé ẹni ṣẹ́rú amú ayé ẹni ṣiṣẹ́ amú ayé ẹni jìyà lórúkọ Jésù ìwọ àlejò adójútì ayé ẹni asọ̀nìyàn aláìmọ̀ṣe ènìyàn lórúkọ Jésù lọ́wọ́lọ́wọ́lọ́ jáde jáde jáde fàyè mi fiṣẹ́ mi fọmọ mi lẹ̀ fiṣẹ́ mi fàyè mi fiṣẹ́ mi lórúkọ Jésù fèmí lẹ̀ ó yá o fèmí lẹ̀ lórúkọ Jésù fèmí lẹ̀ jáde nínú ayé mi jáde nínú ayé mi jáde nínú ayé mi jáde nínú ayé mi jáde nínú ayé mi ó màkàlì màsáyà àní gbàdúrà jáde nínú iṣẹ́ mi jáde nínú ayé àwọn ọmọ mi jáde nínú ayé àwọn èèyàn yìí lórúkọ Jésù gbogbo yẹn kó jáde o lórúkọ Jésù kó jáde nípa agbára ìjà dákùtà jáde lórúkọ Jésù jáde lórúkọ Jésù jáde ànígbà aládùá Olúwa lè jáde Olúwa lè jáde Olúwa lè jáde gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa gbẹ̀tọ́ mi fún mi Olúwa gbẹ̀tọ́ mi fún mi gbẹ̀tọ́ mi fún mi Olúwa gbẹ̀tọ́ mi fún mi ọmọ aráyé ń jẹ mí nìyà gbẹ̀tọ́ mi fún mi ẹ̀kọ́ mi fún mi olùwàgbẹ́kọ́ mi fún mi nínú ọdún yìí nínú oṣù yìí ẹ̀tọ́ rẹ kò tọ̀ wá gbẹ̀kọ́ mi fún mi olùwàgbẹ́kọ́ mi fún mi ọmọ aráyé jẹ mí nìyà gbẹ́kọ́ mi fún mi ó dáná sẹ́ ẹ̀tọ́ rẹ ni ó ṣe é. yeah, yeah, yeah. tẹ̀síwájú I want to move forward èmi náà fẹ́ ṣe ohun tuntun I want to do new things èmi náà fẹ́ gbé ohun ńlá ṣe gbogbo èèyàn orúkọ Jésù bí tẹ let everyone call the name of the Lord Jesus Christ pé kí Ọlọ́run alààyè kó gba ẹ̀tọ́ rẹ fún ọ gbogbo ẹ̀tọ́ tó bọ́ gbogbo ẹ̀tọ́ tí alágbára gbẹ̀sẹ̀ lé gbogbo ẹ̀tọ́ táyé sọ pé kò ṣeé ṣe ẹ orúkọ Olúwa gba ẹ̀tọ́ mi jáde fún mi ìwọ ẹ̀tọ́ mi di mímọ̀ fún mi let it manifest ẹ̀tọ́ rẹ lórílẹ̀‐èdè yẹn o lẹ́nu iṣẹ́ yẹn lórúkọ Jésù kó yá fara ẹ̀tọ́ rẹ níbi àdúrà lórúkọ Jésù Olúwa mú ìyọ̀ǹda fún mi Olúwa fún mi ní ẹ̀tọ́ mi ìwọ ẹ̀tọ́ mi ní mọ̀ fáyé mi lórúkọ Jésù ní mímọ̀ lórí iṣẹ́ àwọn èèyàn yìí ojú ò ní tì ọ́ gbẹ̀tọ́ rẹ lónìí ayé ò ní yọ̀ ohun tó tọ́ sí ọ gbà á lórúkọ Jésù lọ ṣàṣeyọrí yẹn o ṣàmì dáadáa lọ ṣàṣeyọrí yẹn o lórúkọ Jésù lọ ṣàṣeyọrí yẹn o lórúkọ jésù lọ ṣàṣeyọrí yẹn o lórúkọ jésù lọ rí mú o lórúkọ jésù lọ rí gbà lórúkọ jésù ńlọwọ kó dé fún ọ lórúkọ jésù ọ̀nà àbáyọ kó là fún ọ mo ní kó gbà lórúkọ jésù mo ní kó gbà ẹ̀tọ́ rẹ nọdún yẹn mo ní kó gbà ẹ̀tọ́ rẹ lórílẹ̀ yẹn mo ní kó gbà ẹ̀tọ́ rẹ tó ń béèrè fún ọ̀run kó yàǹda fún ọ ọ̀run kó yàǹda fún ọ alágbá ńlá ràkàtó yàrá let Jehovah God give to you all that is yours gbogbo tó ń dí ẹ̀tọ́ rẹ lọ́wọ́ gbogbo tó ń dí ẹ̀tọ́ rẹ lọ́wọ́ ní gbogbo ọ̀nà lórúkọ Jésù ọ̀run tẹrí ẹ̀ bá lórúkọ Jésù gbogbo tó ń dí ẹ̀tọ́ rẹ lọ́wọ́ lórí ọmọ gbogbo tó ń dí ẹ̀tọ́ rẹ lọ́wọ́ lórílẹ̀ yẹn gbogbo tó ń dí ẹ̀tọ́ rẹ lọ́wọ́ lẹ́nu iṣẹ́ yẹn ọ̀run mú kúọ̀ olúwa mú kúọ̀ lójú ọ̀nà ọ̀nà àbáyọ rẹ là ọ̀nà ṣe rẹ là ọ̀nà ṣe lọ́wọ́ rẹ̀ lọ́la lórúkọ jẹ́ orí mú olúwa ṣe fún wa lórúkọ jésù ò ní fẹ́ kún parí ọdún yìí ní orúkọ jésù mo ní ò ní fẹ́ kún parí ọdún yìí ṣàmì dáadáa à ní fẹ́ kún parí ọdún yìí lórí ọmọ à ní fẹ́ kún parí ọdún yìí lórúkọ jésù lórí ara rẹ wọn ní fẹ́ kún parí ọdún yìí ọ̀nà àbáyọ ńlá fún wa ọ̀nà ṣeré ńlá fún wa lórí oore mú wa lórí oore gbà lórúkọ jésù olúwa ṣàánú fún wa ẹ̀bẹ̀ rẹ níwájú olúwa kó ṣe ìtẹ́wọ́gbà ẹ̀bẹ̀ rẹ níwájú olódùmarè kó ṣe ìtẹ́wọ́gbà no more deny no more delay no more deny bẹ́ẹ̀ ni ó rí fún ọ ojú àdúrà ní tì ọ́ ojú àdúrà ní ti ayé ẹ ojú àdúrà ní tì ọ ọ̀run kó gbè níjà ó yẹ lórí bẹ́ẹ̀ ni ó rí láì lórúkọ jésù kristi. olúwa wa àmín mi gbọ́ àmín àmín lórúkọ jésù ó yá bèrè oúnjẹ fẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ bèrè oúnjẹ fẹ́ lọ́wọ́ olódùmarè pé láàárọ̀ yìí olúwa rántí mi sí rere tó bá rántí àná tó ṣì nínú ẹ porúkọ call the name of Lord Jesus Christ olúwa rántí mi sí rere ẹ jẹ́ kí ẹ̀bẹ̀ mi yìí kó ṣe ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run gbogbo yẹn porúkọ Jésù Olúwa rántí mi síre Father remember me for good remember me for great things Olúwa rántí mi síre ohun ayọ̀ kó ṣẹlẹ̀ sí mi ohun ayọ̀ kó ṣẹlẹ̀ sáyé mi ohun ayọ̀ kó ṣẹlẹ̀ sílé mi ohun ayọ̀ kó ṣẹlẹ̀ nílé mi ohun ayọ̀ kó ṣẹlẹ̀ lórílẹ̀ mi ohun ayọ̀ kó ṣẹlẹ̀ sí ayé rẹ̀ kólu akórántí ọtí rẹ kólu akógbè òdìjà o ò ní fẹ́ kún parí ọdún yìí o orin kó bọ́ sí fún ọ ohun ayọ̀ kó bọ́ sí fáyé rẹ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olùgbàwà àmín àmín àmín lórúkọ Jésù hallelujah yóò bọ́ sí fún ọ ọkàn yóò balẹ̀ ojú àdúrà ò tì ọ́ bẹ́ẹ̀ ni ó sì rí ìjáde rẹ láàárọ̀ ìkúlùwà kó bọ́ jáde kíre kó pàdé rẹ kó pàdé rẹ kẹ́nu rẹ kó kún fọ́pẹ́ pé kó lùwà kó fún ọ ní ẹ̀rí ńlá ohun ẹ̀rí ńlá kó ṣẹlẹ̀ nú ayé rẹ bẹ́ẹ̀ ni ó rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín ẹ ká dúpọ̀ ẹ ká fi sọ̀kà pé àdúrà ìtẹ̀síwájú láàárọ̀ and also láti lè dúpẹ́ fún tọ́lọ́run ṣínú ayé wa you know and all your testimony so by God's grace begins for today and I know the Jew of God yóò ṣe ohun rere nínú ayé rẹ bẹ́ẹ̀ ni olúwa kó yomi ẹ sán agbọ́ ọlọ́run kó bàlẹ̀ omi yẹn kó mú ìwòsàn wá gbogbo àìsàn náà àgọ́ ara tó lòdì nínú iṣan nínú omi ẹ jáde kẹsàn ẹnu rẹ kó kún fún ọpẹ́ ẹnu yín kó kún fún ìyìn lórúkọ jésù ọkàn yín kó balẹ̀ bẹ́ẹ̀ ni ó rí jésù olúwa tàgbára wa àmín lè gbọ́ àmín àmín lórúkọ Jésù hallelujah hallelujah àdúrà rẹ ti gbà ó hmm, your prayer has been answered God bless you thank you for being here bye bye.